آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأرات العفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ستر الله مصبرنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيب بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد آمين ẹwọn ẹ̀yẹ̀ rẹ̀ nínú islam inú rẹ̀ ṣírkù yíya inú ẹ̀rí rí àkàrẹ yọ tíra láyà ẹ̀bá ṣe ọ̀rẹ́kùnkẹ̀rùn dịka awanwuni ka abayan ƙura'an awabi aduonu ntomori sepa ba si mi tira gẹhun sẹwọ kare ya ini bi nene bẹnyi zaruwa eh, ka isọna ya nubọrọ ọbi ọbi ke aisha radiyallahu anha osontomori yi anyere ọnọka dọka inna tamimata ma ulika qabla albala la ba'dahu dọka sana hi tamima shire na la ne na ọnọ bi sono la se gẹnwu daba yi kẹnwu kata ọbẹ ẹ e wọnọ la ọsẹ gẹnwu ọba mi ẹnẹ nkatara nupara hu dẹrẹ nyi lọsọn ìrìnàmà ayé ṣàkàn dé ìṣẹlẹ kàkà ọ jiri. and wàá gara rè wa náà ní haisa yìí kọ ọgẹrẹ báà ní ìtumọ̀ asáhì kàmínà ọ̀nà tó mórí òní yìí àǹtàní ìmẹ̀ ẹ̀wọ̀n lábọ́ rẹ̀ lọ́dẹ̀ kọ́nà síse mẹ́wọ̀n lábọ́ kàsáyẹ̀ sẹ́ káyọ̀ ni ẹ̀hẹ́ aisha ọmọ

ɔyɛ ɛnyi sɛ sɔɔbu ka yi isamajiri ɔbɛ ini de ɔne aisha kan rɔdi allahu ana dɔmɔ yɛ ni deba aso yɛ ta ne kaa ɛba ka kɔɔbi ina nana siri ɔno yɛ tɛ ɔno bi ahyɛ havid hakamin ɔkɛ ɛba ka kɔɔbi ka daa yi wɔ tiri ni inu wɔn ni hinɛ naa. azuwachire asaya kunya magni njozi zone ne kawa kaka wa shai qur'an abi wasi adu onon to morime du asimi tira gen abi du asimi la gen abi du asimi baachi odika asabe ni eyo tabi una ni enana ma ma vehe obabre ma sabe ni den re doka en kai asabe ni ni yo oval qur'anu oval qur'anu kasi mi tira kɛ eya sila tuntun wuli mi dɔw b'a sɔ tani ka ye eweri isa amaa yi na ajin ini tɛ kanda siri ediri diɲɛ na cɛ ɛna na tɛ tɛ kanda siri na ɔno yɛ ɛlu ansa tumoku dɛ ku tɛ tɛ kanda siri na ɔbi ɔyi sɔ de ti tɛ ka ava alquran obi abi aduo no nto omori meyo eh anyo se melaya abanyo se mitira da ku kutuwo da ni kutuwo kwa fama ton tikire ono na ebi no nto omori ono na kura gafa e no nto omori oka e isabi oka da da ya me ni mo nto omori de de asabe ni de na me amaka mwika nyumba hii amaka ka ama ya alquran yon kenyo meka abikoma aali aduwo no nto omuli yineyo that's how that's me tira nke enyomeka ene abanye kutuwa ku dekeri tira kiri dibe dibe hete slat nto omuli yini de ekeri sura ni sura alquran abaya alquran abi bismillahir rahmanir rahim dure ijenye da nya meteri bismillahir rahmanir rahim joro no omuli yo no nto omuli opa ele ka tere da wo tere ojo da bo ọdún ẹ̀ma ni ayọ mama ma kyerɛ sura na ma kyerɛ dàbà dàbà ma kyerɛ hati mi dàdúrọ̀ hati mi yóò enyi ẹ̀yin ẹ̀yìn bẹ́ẹ̀ náà àkọ̀kyerẹ́ ara mi hati mi náà dèké ìní mi ní agọ̀ ayọ̀ mọ̀ nìyí. Nsọ ni ìyọ̀ kíkà hati mi ni ha Talasi. Dabra, why, why is that? That why? triangle, any circle, any square. No, why you any They are twenty one to three here. In the Larbawa. Any is that a material? Where? Any one to three Larbawa. And it's on one of the Heart in Heart inni ẹ̀kọ́ra jẹ̀nùm ọ̀yà àyín sọ́gẹ̀ẹ́ àyín sáàkà ẹ̀wọ́n náà láti mẹ́ ẹ̀wọ́n isi àtúnú àkà uwe ibe ere iná àjẹnìkà chinese language ọlọ́run product chinese wàhálà that's it chinese chere saman bíọ́. wéèrè ewo bedu ẹnẹ ẹwọ ẹkùnrin chinese du wéèrè rí ìlú ọ isi chinese ọ jẹrẹ títẹ wéèrè wákàtí drawing ọdún bá dúró ọkùtẹ wéèrè wákàtí drawing tẹ náà ọdún ó yìí wọ́n yìí sọ́dọ̀ àníṣe ìlú nìka chinese russian sẹ̀ ní ẹ̀ ẹ̀ sọ́dọ̀ ẹni mú ní ìdáná àsùn communicate àsùn bẹ́ẹ̀ àsùn kàrẹ́ yìí ó ní túmọ̀ àwọn àníṣe yẹn it's a long way. Back to ten, back to ten. Slot on top of him. Ẹ̀rọ náà ṣe dẹ́nu àbá àṣẹrẹ háàfì mi. Màá nínú ayọ́ sọ lè dá. Háàfì náà mú àṣẹrẹ àwọ̀. Báyọ̀ sáfù kàm. Ẹ̀ na sọ́nà ọ̀rọ̀ wẹ̀ ní ẹ̀mẹ́ ẹ̀ sáfù kàm. Àbíká máa kà á kà bẹ́ẹ̀ nìyẹn. Ọ̀nẹ́ akẹ̀lẹ̀ sáṣìírí ọ̀sán nìyẹn na Anyọ́ ọmọ nìsẹ́ mi na Am ama john water draw am car, oil and that person dey ki ini formula gemediri oil na eh, oh, no ẹwà akyẹrẹ títà gemediri ọ̀nà ọ̀yẹ faseka láì nínú mọ̀ bí èyí tùdà wá àdìmọ́dìrí ọ̀yẹ fàgẹ́ car vakami dèrè ọmọ ẹ̀mẹ̀yàn kàmìkàyè ọkàwọ̀ ẹ̀yìn náà ṣírí kọ́ ẹ̀yìn fàkyẹ̀rẹ̀ àwọ̀ slọ́tí ohun tó mú nínú bí ọmọ yọmọ sheikh hafiz baba kàdìkà yìí dẹ̀ ẹ bá tẹ́ra ayà ní kùrán àbí súrẹ̀ ní kùrán hàtì mi dìbí dìbí nínú hàtì mi ṣètà nínú dáa kéré dáa dùn àní pèrú dáa hóre pèrú wà kúrẹ́ yóò mórí ọ̀rọ̀ àbìjẹ̀ náà wà bẹ́ẹ̀ àdìmọ́ dìbí ṣètà wà kọ́ nìyóò fẹ́ràn wà kọ́ láti ọ̀tọ́ ọmọ yìí ni ọkẹ̀ ẹ̀bà náà húrí iṣẹ́ tèrè rẹ̀ hìntakàndẹ̀ ni wẹ́ẹ̀yù dìbí ẹni hìntakàndẹ̀ ni wẹ́ẹ̀yù dìbí ẹni hìntakàndẹ̀ bí ẹ̀ jùlọ bọ́ ṣàlàyé hún náà ìṣà ìṣúrò ọmọ yìí dẹ̀ kí iṣẹ́ tẹ̀rẹ̀ ó láyé nẹ́nà tìrẹ̀ nẹ́nà ìṣàṣàlẹ̀ yẹn gbígbé náà ọ̀nà ẹ̀kọ́kọ́ fáyẹ́ tọ́ra mi dẹ́mà àbàká yìí ayé nìní òkúkú yẹ pẹ̀tẹ́ tó ṣiṣẹ́ náà kyẹ̀rẹ́ yìí wá ẹni àṣọ ìwé wọn lọ. Bùrẹ́ màmá ọ̀bá yà yìí. Dù wá kẹ́ ní esi kyẹ́ kàndé nẹ. Ẹ̀yẹ́ rí Shamsul Ma'arifin Kubura ọba nyẹ tẹ̀tẹ̀rẹ̀ kyẹ́ kàndé kiri ọ̀dù. Dẹ́nyẹ̀rí máa ń ba òṣùlù hikma. Dẹ́sẹ̀ rẹ̀ shamsu maarifu kubra wáyé sẹ́sẹ̀ káwọ́ ẹ̀kí ọ̀yí ọ̀yọ́ ọ̀yí ẹ̀rà ọ̀rọ̀ mọ́mọ́ òsùn hikma òhìẹ́ tí lọ́yí ẹ̀pẹ́ tẹ́ ẹ̀húrẹ́ òhìẹ́ tá náà kí ẹ̀húrẹ́ yóò tí ẹ̀húrẹ́ ẹ̀sá ẹni wíwí tí lè ṣe wíwí ẹ̀rù

àǹtọ̀mọ́sì mi bọ́ kiri nílò yìí sámẹ́sì jẹ́ yorí ó lè rẹ̀ nílẹ̀ náà inú yẹ yẹ rẹ̀ dáyé tọ́lá tọ́lsán anámẹ́dọ́ ọ̀jẹ́ dáyé sọ represent ìsàkó tọ́lá sí mi wọn. wàá bá bàrà sí ní kàákẹ́rẹ́ bẹ́ẹ̀ fún mi dúrọ́ọ̀yì tí ń takàndá kàá mi tẹ́ẹ̀rẹ́ káyé ẹ̀ bùkọ́rí ṣètàn ọ̀sán ni do a prove am something sport tó wọ́n yìí tọ́lásì nẹ́nẹ́ ni ọ́nà ẹ̀nà ẹ̀mí ihe ha kì mí à ń wà họ́wọ́ sí sẹ́mu hẹ̀tà ní ìzá kéré hurẹ̀ ayé wà hẹ́kọ́ náà ní ìka yà àmà ní bọ́ọ̀lù náà kọ̀ áàmì wàláhàlà bí ẹ̀yọ iná kọ̀ áàmì ní primary one wà á họ́ sí ọ̀ ẹ̀kọ́ ẹ̀yọ iná kọ̀ áàmì splatoon tó wọ́n yìí ìjẹ́ ní primary náà kọ̀ áàmì. wàá dúró wàá wọ́n ẹ̀ lẹ́nà ẹ̀tẹ̀tẹ̀ dúkù bí this is drawing lọ́tọ̀ tó mọ̀ nílẹ̀ ẹ̀wọ̀n dọ̀ka kọ̀ this is triangle ọ̀dọ̀ka kọ̀ square ìsàkà ọ̀rọ̀ náà ẹ̀yàn iná kùrán ẹ̀yàn iná hadith tó mọ̀ sọ̀lọ́lọ́ àwọn ọ̀sán iná bẹ́ẹ̀ nánà yɛɛbo tɔpɔ ne ne sɔbɛniani ne wa nika yi talase ne ne hafi ne ne nam kɛɛmɛɛ da kɛɛyɛ a koe sa ka bɔ ɔbi alimam buhari ɔbi imam muslim ɔbi nasaayi ɔbi tɛmɛsi ɔbi abudahu ɔbi ibn maja ɔbi ibn hibban zɔɔri kɛne ne mu ayɛ kabaraani daawa kaka yi ulama ulfiqhi imam hanafiya imam malikiya imam shafiya imam hanbaliya kuko wore fo ware kana eme na na na me na je na eneme anaka chiriya na ki hatiya slatu to muri ni enyi da ki hatu na ni sulaiman ma obi e ma e me cheche iri mi rei ọlọ́mọrí kàjẹ̀nódìrí ní káàdìrí ní iná jẹ̀nódìrí ẹ̀ẹ̀kà kú àníbi suleimana dáwọn ilé ìgbà bẹ́ẹ̀ àkà kú àníbi suleimana kẹ̀kẹ́ kí á ti náà níbi suleimana ọ̀rọ̀ sílọ́tì ọ̀tọ́ mú rí múrí ànábà wà áyà ni múrí ànábà wà áyà ni ìjú wà wákà ní sí mẹ́mbà òsùnlù hikmọ́nà ọmọ ní kẹ́nà ọ̀hálà nípa ọmọ rí bí ọmọ kúrọ̀ ọ̀rọ̀ ijuwa kanisi tana kwa imamba usul hikman duk kanisi ahadu ene hinane duwe lile haediviti ene hinane dusvo karuka ila hena na mhere na jeya sajhe All right, we have jẹ sinatwi ntomri mu ɔwɔ reha de nɔɔre asma o lai wo sina yɛtɛ suyi ne si nɛnɛ omori bana kaya mɛ kafa ne lai la asma o hosina fadɛɛ o bi pa ɔna omori ɔbi ni ozo ozo la yi ne rɛ ha ɛna ɛdi wo ehyia wa si hi omori hi abi ya allah olu kan kake ya allah. يا الله يا الله أب يا رحمن ومكرف يا رحمن يا رحمن وما يأتاكو دوماتك يسويس فما ودوميو سوى نسي يوي حبجن أيه يوي تبو إذا ني ديكا ديكا حبجن أنا ما أسمي التيرا جاوة يوم lọ́tọ̀ tó mọ̀rí ni. iná bá ṣìlì di yẹn náà ẹ̀fẹ̀ yín yìí sọ ẹ̀ ń yìrẹ̀ ẹ̀ mọ̀ ọlọ́mọ mi rèé ọ̀pọ̀ kọ́dọ̀ rèé àmì lórí tó dọ̀ka á rèé àbá kàwé rèé àbá kàwé rí ìrí ìtúgbò àgbọ̀ àbá àbá hẹ́m rí àbá kíjé wẹ́fà.

slọtụ ntụ mụrụ imi na enyi ma da achari achari afi ma ame ba aka ame avali ya iri mebiri na ọnọba ama ashit aljanu di ọnọ tọ ya ame zombe ebi jozu n'ụbọ ezire ma na ịnata aljanu ahụ bụ tu ọ hapụ na mụ ha onuma na ɔmu kwan ne na tuntum ni anyama nnozo anyama anyisa de nnozo mɛ ne kadara omori yi nsona omori oko na tutu enyo omori ɔka yi. أعوذ بالله من الشيطان الرجيم قل من يكلأكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم موردون قل إيه وانتم لي هو سكي من يكلأكم بالليل والنهار من الرحمن ẹ̀nọ́dì نعم ònìní نعم ẹnẹ́yí نعم sẹ́rẹ̀ نعم inú نعم mọ̀nú نعم nì نعم ọdún نعم òwò نعم ìzì nì mina rahman hunu hunu bo muri anava mayamba okuni tia ni hete onene hunu bo muri anava mayamba onento bal hum an dhikr rabbihim muridun bal hum an dhikr rabbihim muridun muridun eh omari oka aganene dẹ́mà jèṣà hún ní ọ̀rẹ́ kama ya múrí ẹ̀ ní ire náà múrí ó tún náà múrí sí tọ́ntún ní yẹ́yà ní múrí ẹ̀mọ́ bọ̀ báyà na ìrì náà múrí ẹ̀mí náà ọ̀rí tíre mẹ́ náà anákìí dá àtẹ̀rẹ́ na

láti ohun tó mú nínú bá wọ́n ẹ̀gbọ́n ọ̀nà náà anáṣírí mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́mẹ́ tẹ̀nàmà kọ́sítọ́mẹ̀ ẹ̀lẹ́mẹ́ ẹ̀ ṣe ìrèé òmùrí ṣiṣẹ́ tẹ ẹ̀ aṣá ẹ̀kọ́ a èyí sì ṣiṣẹ́ tẹ ẹ̀yìn lọ́gẹ̀dẹ̀ ni lọ́ọ̀tẹ̀ ìrèé òmùrí dɔki ya mun ya dɛ cɛrɛ ya mun ya mun ya mun tɛ min ma nana ha dɛ da gana yi da gana yi mɛ tɛrɛ a gana yi de nirɛ ha bɛ ne sika kpɛm kata tu de ne wɔ da tɛrɛ ti ni min mɔ na a yɛ mi dɔli diri diri dɛ se mun takɛm ire hɔn wali dɛ sɛ de ne wuli sɛ yɛrɛ enyi dana ne wuli sɛ ha dana katiri kuta. ẹ̀yìn mama gari fẹ́rẹ́ sí ẹ̀yìn mama kà yé afẹ́rẹ́ rẹ̀ fún ọkụ náà kó wọn lọ kó ní ìsukù jìnnà tí bẹ́ẹ̀ lọ́jọ́ ọkọ̀ wa lọ́tún tó mọ̀rí nìyí lókè wọ̀ káwọ́ ẹ̀sẹ̀ sọ́ọ̀dì sọ́ọ̀dì sọ́ọ̀dì

ọjọ́ ìka yìí àtẹ̀rẹ́ pé ìdílé náà sọ láyà náà mẹ́ àbáṣe náà sì fẹ́ wọn ẹ fi ṣe kùrán jẹ́ ọ̀gbọ̀n náà slatrin tó mú ní nìyí. àṣẹ sàháfi lọ́ka yìí kàmí ní déere ẹ̀họ́ yà á ni òhìnà ẹ̀kọ́ra ọ́ jẹ́rẹ̀ sá ẹ̀ yọmọkọ́rọ́ nù yánà ànkì ànkùmẹ̀ ẹ̀kọ́ òhìnà ẹ̀kọ́ra àgàlà àbíbi kàṣẹ́ ìpà ẹ̀kọ́rọ́ nù nìyí

ọkọ ayọ naka yi e, afta ohin ohin aka ma kaa ọna ka maa ne nani na asom nani nani ne ka wọ ẹgẹ wọn alẹ ka wọn kọsọ ẹgẹ na ayọ sọ ma ọhọ náà suru na ayọ yẹ do ẹ ka ka ọsọ ẹgẹ maa yọ ẹ bá ká mi dèrè òmùrí ẹ náà a mu kọrọ. lókè tó mórí nì láàṣẹ mọ́kọ́rọ̀ dé ìkúkọ́rọ́ ní ọ̀dọ̀ yìí dán ọ̀nìkẹ́ yẹ àtẹ̀rẹ́ láàṣẹ mi láàrá gbé wọn rẹ̀ bá ṣe rẹ̀ ṣe. lókè tó mórí nì. Muriana baba ya yi. Muriana baba ya yi. Amin. Amin. Amin tira nimi akuhira hanesa na ebe eba so hona na ena na bidi ni a abi di malaze na e ko hina enye hwen ena ya na e ko hini ni hwen ala afa afa kimi zeri salatu nto mulini mamba usul kima hikima o ine yam ema rebi didore peweda mere topo kamere ya kamari ala ne ehi no hu cherisa hio ije evi tro de risu chere hio kai e. lita to digi lita da ke itame eh, aya hina na ndị ne chere hio ama anavi talbis avari avari avari hiyo ba ko ko ya na de awu no digi slotun tó múrí nìyí ní mbọ̀ wọ́n kọ́mẹ̀ntì bá yọdún mímọ̀ àwọ̀ tètè wàá sọ́dọ̀ rẹ̀ ehidó ọba àjẹ ẹ̀yìnbá àjẹ rẹ̀ ọgbẹ́tẹ̀ yẹ tẹ́ àmà ọ̀rọ̀ wọn dùn ní tukẹ́ yẹ etí egypt àbẹ̀ kyẹ̀rẹ̀ wọn. ibà ní israẹli mẹ̀húrẹ́ jùbọ̀ ń egypt dọ́ jùbọ̀ ń wẹ̀ ń ẹ̀nẹ́ nà nàjẹ́ láfíà kúrú tẹ́lẹ̀ ha. sẹ́wọ́n na lùkù bẹ̀rẹ̀ náà nà nàbọ̀ sí lùkì mẹ́mẹ́ ẹtí egypt á àkyẹrẹ ní àti ní ọwọ́ ẹni tọ́lá ṣì lè dìbì dìbì a ẹtí egypt náà. bẹ́gbẹ̀tẹ̀ ẹ̀rọ náà ṣì lè dìbì ẹ̀nà kàwéré ọ̀yẹ̀ wà kàn na bà ẹni wọ́ lùwù yìí náà ọ̀yẹ̀ ṣe na nìyẹn na ẹ̀nà ha آمين أمري أكي قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له أمري ọkà kúlìbì húlẹ̀dì na zàmtùmí dùnì yìí ìwọ́n tó mọ̀rí káyíwáká odò húlẹ̀dì na zàmtùmí dùnì yìí àfẹ́ ní ẹnúrò ká ní sẹ́rì iná orí àfẹ́mọ́ vàlórí òde ọ̀bọ̀ nyọ́nọ́kùnmẹ̀ ọ̀bùnànàbẹ̀ òde ọ̀bọ̀ bọ́ọ̀là ọbọ omori kare dɔba kankan la yam le kuna mi kɔla daratin fi samawa ti wala fɛlɛ ardi omori ka bɛ nɛ ɔnu atubo nini do wa hiwa ni naabɔ ye dugara wori dutu wori ɔbu nana ɔbu na ɔbu alijanu ɔbu yi ɔbu nyina kome la yam le kuna mi kɔla daratin fi samawa ti wala fɛlɛ ardi omori kɛ ni sɛ nini nye isɔmayɛ huihuihui anku iwa de kya àbí àǹkì zánkẹ́ kérébe wí ìwù àrètá ìwú àrètá àbí zánkẹ́ ìwú àrètá slọtun tó mọ́rí àǹkì ìwú àrètá ìsànmẹ́ àǹkì ìwú àrètá tẹ́lí sámọ̀ ní ní tẹ́sí ẹ̀nìmẹ́ ẹ̀yọ ẹ̀yọ máa bẹ́ẹ̀ nìmẹ́ ẹ̀nìmẹ́ ẹ̀yọ bá kákẹ́ ẹ̀nìyẹ ẹ̀nìyẹ ẹ̀wọ̀n nìmẹ́ slọtun tó mọ́rí

izo izi so na obi gwe ihe ino gwe ino na za aya ko yan kai uwar cha wala tanfa shafa'atu illahu illa liman azna lahu omori okay enyo oyivo amama mfani amazo mfani da no omori hi baka ko oyivo oba do yivo la E omori kọ́ ma nfààní dán ilá límànà àdínàlá ẹ̀fọ́sọ́ nínú omori ọmọ yọ̀ǹda kọ̀dún ìbọn nà iná ẹ̀yẹ nínà ṣíríkù ogu irimozẹ̀ẹ̀nà onómori zari kẹsẹ̀ ṣíríkù ozẹ̀ẹ̀nà onómori zari kẹsẹ̀ náà ẹ̀yẹ wọn anyi ṣíríkù ẹ̀tẹ̀yẹ́s dani ṣíríkù ṣíyáìn dani ṣíríkù ẹ̀yánà danyi shirku shafa láti ọjọ́ orí shirku ihtiyaz ọdíkáyé àkàkà ọ̀rọ̀ iná múnà tó ń lókò tẹ́ẹ̀bẹ̀ aka aka wẹ́fẹ́ dákàkà anyẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ aka anyị sọrọ nire nyi anaba na ebe omuri ọrịa ebe omuri ọmọnọ na ka omuri so na obi wi na

wọ́n mọ̀ mọ̀ ní sọ̀rọ̀ kí ní mìkọ́là dọ́rọ̀rà ìzọ̀ òkú èyí ní bàbá bẹ́ẹ̀ bí àkùrẹ́ kà ẹ̀ ń sọ ọmọ náà nílẹ̀ fáńfà ọmọdé kí ẹ̀yà ọmọ yẹn ọ̀nà ọ̀nà yẹn dọ́mọ yìí dọ́mọ ni dọ́mọ náà kàkàkà náà bá ọmọ yìí ọmọ ibi ibi ọmọ yìí sọ́nà ogún yìí nínú ọ̀dá ọmọdé kẹ́ ọ̀rọ̀ ọ̀yìn látọ̀ tó mọ̀ nínú rẹ̀ dọ́mọ̀ rí rẹ̀ kìrẹ̀ ṣírkù ṣíyà kàkàkà yìí an kìí símí àkùsí mẹ́pẹ́jú èso lówó yìí nínú azọrọ rẹ̀ kò on ilé òkú dùn yìí sí ìyọ́ ní business joint venture láti ohun tó mọ̀rí nìyí báyìí kò lùrọ̀ ó mọ̀rí ọ̀nyẹ́ ọmọrí kẹwàá ló mọ̀rí dọ́kà yìí wọ́n máa làhún mínú mí dọ̀hí ọ̀sán mi ṣírkù lè áàmà ṣírkù jòzọ́ daka kai na bi ɛhɔ e, e, ayɔ nɔ mɛrɛ isabi ihu nɔ abi rɛrɛ nɔ ni konya kana ma anyi nana omori yɛrɛ so ba mɛ ɛkoko bɔ na mɛba gɔ ɔbɔ dɔ mɛ akɔ mɛ ɛka yi ɔdɔ afi pɔlɔbɔ na hwɛ nyam tɔ tura yɛrɛ so omori kɛ bɔ abɔnani piti sɛ ono omori ono nyara nyim ovre mo no nyara nya ban piti enyo no ne ya ga enyo no ne bi kon ta ne ya bi ni joint venture in mane ovre mo no enyo no ne gwo no fo ara so mi me sam sam ina ku mo no wi ne ma za dan ba dan ba me láti ọ̀tọ́ mọ̀rí ni dọ́mọ̀rí dọ́wọ́ kakọ̀ wà látàfà òṣàfà àtọ̀ ẹ̀ndáwó ìlà lèmọ̀nà àdínàlá sọ ni shirku shafa omori ọkẹ yìí òyìnbó náà máa ń na omori akọ mu na omori ọrọ àmì ọdá omori ọ àkọdọ rírì shirku bẹtù dìkaye ọmọ ẹ ẹ kò ṣe yín náà kí a máa

ọkọ ní mọláìkà ọkọ ní bàmọ́bà láàyè òmùrí òyì ní nẹ́tí ọmọ ní mèjì yẹn ní síríkù pọ́ọ́rọ́ oní ẹ̀kúrò ọkọ ọkùnmi kíni rẹ̀ òmùrí òyì ní mọ̀mọ́ nìfà onílò kẹ́yìn ẹ̀yìn sọ́fọ̀ ẹ̀dì láti ohun tó mọ̀ ní mi ṣírkù ṣàfáà yìí wọ́n wọ́n bèèrè nìkan yìí omori dinere ehu yàrá kàní ìṣirò yìí ṣàfà ọ̀nà nàánù òyìnbó ọ̀nà onogbo yẹ tẹ ẹsẹ mẹka yìí tìka dùdú yẹ tẹ tìka dùdú yẹn abọ tẹ̀lé yẹn náà yẹ ká ọ̀nà tún mímà ka ọmọ bẹ̀kẹ́ ẹ̀hẹ̀ kórì ọmọ omori ọmọ ta aka ni kai ọmọ omori atan bó yọ zaka kwẹ ẹ dóyè bọ ẹ anúra adóyè bọ ndé kò mórí ọrẹ kàá o àndá ni wọn èyí mìíràn ọkíkà ẹnẹfẹ ọ mẹyà ilé ọmọ èyí yà pẹsìlọtì ntọ́ mórí nìyẹn dáyà òbí káwọ́ ọ̀pẹ́tẹ́ káwọ́ èyí mìíràn káwọ́ àbí mìíràn èyí ọmọ orí ìmìíràn èyí òye gbọ́n ọmọ orí kẹwàá ẹwọ bá ń yìn bọ́lí hip hop bọ́yì ọmọ ní gbọ́dọ̀ mi ní kẹta pàkàlẹ́ ọmọdé ní pípì yá ọmọdé ọmọ ta àká àyè ní má ni ẹwọ ní èmi má ni ẹdẹ ọ ẹdẹ bẹ ọmọdé àkàkọ ẹ bóyì bọ ọdọ náà bóyì bọ ẹwọ bóyì bọ ọdọ náà bóyì bọ ẹwọ bóyì bọ ọdọ náà bóyì bọ ni bọ́ọ̀lù ọ̀sẹ̀ bá nyá mẹ́kàkà ọmọ ọ̀nà àbúrò iṣu mori ọ̀nà òmori iṣu náà tẹ̀tẹ̀ amakọ̀lọ̀ pápá nínú pẹ̀ẹ́fẹ́ náà tó dára pẹ̀ẹ́fẹ́ òmori ọ̀fífi ọ̀nba ọ̀kí kàkà ẹ̀ nìmọ̀ ọ̀dọ́ ìwọ̀ dò kàwá ní ìwọ̀ náà ẹ̀mẹ́ bá ọ̀ òmori kẹ́ ìwọ̀ bọ̀ nyẹ iṣu mori ọ̀kẹ́fẹ́ náà ni ọ̀sùnmọ́tì ọ̀tọ́ mori nìyí. láyé ọ̀kẹ́ yìí. والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى شرك التكريب دو بيزنا شرك كاي ميزي كراسمي غرو موري ميزي كيسو غرو اسمي غرو موري شرك ميزي كاي اسو اسمي غرو موري او شرك شفاعه او امانه اجماعي bẹ́ẹ̀ bá tún rẹ̀ wọ́n látún tó mọ̀rí nìyí bẹ́ẹ̀ kiri ẹ̀ bọ́nà ọ̀nà kí kẹfìrí nìyí kẹfìrí jẹ tẹ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀hìn kórì because ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ọ̀nà ọ̀mọ̀rí hà dọ̀ kàánù nìkan yìí ẹ̀nà obìnrin mú omori yìí dẹ́sọ́ mẹ́kẹrẹ náà yẹn wọ́n ní dẹ́yà kàkà yìí máa nà abúdùhùn ìlàlí ọ̀rẹ́ bóná ìlàláhùn ìjọba iṣẹ́ mẹ́kẹ náà ẹ̀hẹ̀ kí sọ́nà ẹni ní túkú àná ọba gbòógì kẹsẹ́ ní gbùrò omori yìí òbí dẹ náà iṣẹ́ ní lè ṣẹ́ ní gbùrò omori wọ́n rẹ̀ náà ti sọ́nà ogbó dẹ́nà àhẹ̀kẹ́ kùránì ìfọyọ́dẹ̀ maadị ewu kwụrụ na ọ ma ya vana ya na ịmanị ka a ghọsị ya na nara tụta ịda na ahụ isi kaadị n'ije taa nyere ka anyị kụnye dị na hekel ọfịanị gburu ogbori bi yọ dọmori dọka ya wee ya bụ ụdụ na-eme ndụ n'ụlọ ahụ ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون أمري أكا ويعبدون من دون الله ما لا يضرهم أنا هنني لا يا هكي سسا ababire mu na omori isana ya kwa hat oru oru kwa nkata tuwa wala yanfa'uhum oru kwa hatuwa wa yaquluna e, la marama da ya kakaye haula yusfa'una inda Allah la kisana na hekede na tuba ene ba du ibe ni ido omori hin omori okaye kul e won to omori ho wase atunabbi'una Allah bima la ya'lam fis samawati wala fil ardh ẹ̀hún náà ọmọ lọ́kùnkú àkáyè ó mórí hìm ìsọmọ ọ̀yẹ́ ẹni sẹ́mọ̀ lè tèṣù ẹ̀hún náà kókó àkáyè ẹ̀hún náà kó àṣẹ ìlú náà bá abúlé bá òní ní inú wa ni. sọ̀bẹ̀hánà kọ́ ọ̀nà bàbá

ini wali ya muri yana malaika ne yana anya ne na hakki malaika annabi ne yana ne annabi isa ne annabi uzairu dan ne na hakki annabi anan ne يبيعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رامته ويخافون عذابه إن عذاب ربك كان مهذورا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أولي أوكي أذنوني أولئك الذين يدعون أذننا هكذا تبعوا yabitaguna ila rabbihim wasilata ẹni wọn náà ẹni wọn náà ìgbèdìrà kọ́mu dé ìkúi díwì dé ní ìkúi ó ìgùrò mórí hì náà ìmẹ̀tìmí ọ̀sẹ̀ ulaika lalina yadiuna omori na hekan azanen ya hekan malaika yon wali omori yon annabi yon annabi isa yon annabi uzair Eh? yad'una yabtaguna ila rabbihim wasilata ezana nana nani enizana kweyi ni do morihi jozo ishikaye maguru omorihi jozi kaye omori mekeze ene na azin de ya de asa so omori iso omori kase me de ne ne ne ne apokora he kede nya de zaro wetere de ya ne ko omori hinan jozi kaye yabtaguna ila rabbihimul wasila jodo isi sho oy guro mori do mori do ba kan ka ajjuhum aqrab ajjuhum aqrab no man itume go ga nan itumi papa ajjuhum aqrab ala na mu koro mori hi de ye mo mori hi do mori de ya ze mori mekezi de ya mu koro reza onere odanna shawo jodo mori nye náà hẹ̀kí dẹ́ àti sọ́sà ọgbọ́ ọgbẹ́ kọ́ ọmọrí yìí ọmọrí kàfọ́ ọgbọ́ ọmọ ẹ̀kọ́ ọgbọ́ ọmọ ẹ̀fẹ́ nínú nínú aná a ìkú ilé ọmọrí bẹ́ẹ̀ yà mọ́ kọ́lá ẹ̀kẹ́ bẹ́ẹ̀ na mọ́ àti ilé jẹ́ tí ọmọrí kẹjẹ tó na e e, na ọmọkùnrin tó ẹ̀sọ́ náà nà ákùrọ̀bù ìrọ̀dọ̀ ọ́bí smutavdí dáàbì dé jòdì ka eneguru omori ihu eye eneguru omori ihu na ịba ẹnanasa asị omori dị ya ekwe ihe dị omori dị aheke dị ya esi dị omori keje isi omori kemede ike na amen onye omori kasa mede nne ene omori ya ahekewa omori ọkẹ̀nẹ́ agwọ̀rọ̀ ìtumì pọ̀ àkọwọ́lọ́ ìtumì pọ̀ ọba ayúhùn akọ̀rọ̀ àbẹ́nẹ́nàn unẹ̀nẹ́nàn ọ̀dọ̀ màláìkò ọ̀dọ̀ lẹ́bìnínó ọ̀dọ̀ áwùlìyà ọ̀láhìnó ẹ̀nọ́nà e wòlíì omori nìní ọ̀nà omori mẹ́rin júwẹ̀ nìkẹ́ ìyá bí tàbí ọ̀nà ẹ̀lárọ̀ bí wọ̀ èyí kú yọ omori yìí èyí kú omori yìí náà omori yìí

ويرجون رحمته ما هذا جمع تما نذا تما بعد ما في سؤال ويرجون رحمته دنيني ايه تولي يامبو موري ويخافون عذابه ده ينيان ويو ويو موري ان عذاب ربك كان معذورا فتكترى ويو موري وان محمد صلى الله عليه وسلم كان معذورا اسامه كل سيره وين ما هو نبا هو دو موري انا دو موري اجزامي كاي كاي ili wa arafa na zaa ino rihe omori hi ino iguro omori hi ino heko omori hi do na o ne kawo nyen ho omori hi ago ke malaika ni bana be ne he ho omori hi tonte ka ma amara enne ma bigo omori fa tonte ko ibadun mukarramun ori he be na a honored servants of allah ori banyi luwa no omori ya na anwe hi omori ne nenye e láti ọjọ́ orí yìí ìjọ ọ̀rọ̀ wa nínú rẹ̀ yà nẹ́bì nínú anẹ́bì nínú àti máa sùn mú lẹ́ẹ̀dẹ̀ omori ọ̀nà náhúrẹ́ wa ọgbọ̀n omori mi ní sílẹ̀ wa kàfẹ́ mi ní àwọn ẹ̀ṣẹ́ omori màmá dẹ̀wọ̀n tó wẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ yà bà ní anẹ́bì ibrahim olùkú ẹkú lọ làbẹ́ wọn sọ anábàá muhammad sallallahu alayhi wa sallam àwọn ní mẹ́ẹ̀dọ̀rẹ̀ ní lè yẹ súnlẹ̀ anabi omori ni ma kaavon orere ne ti idewere ọnọ ọnọ ume opere kene si di orere idewere ọnọ ruruhu ne ne se di orere ini ini ini bambam ini bambam ne kene si mi sun na tete ya rere me nne kiri anaju ni iyo wa me nne ina wo do omori akara ro ama me kawere ni hadisi jenyi da da da ma yubuki ka ya rasulullah sa mi orere won to omori sallallahu wọ́n kì í yọ tó mọ̀rí rí ẹ̀nà ìgbèrè àwọn ẹ̀hẹ́ ọmọrí yìí yọ́nà àwọn ẹ̀hẹ́ ọmọrí yìí àwọn ẹ̀hẹ́ ọmọrí ọ̀nà ẹ̀rẹ́ sẹ́yìn àwòlìyà abubak ọ̀dọ́gbẹ̀dẹ́ àbúwò lípìtì rọ́dí ọlọ́họ̀ ánù àwọn ẹ̀hẹ́ ọmọrí ọ̀nà ẹ̀rẹ́ ọ̀nà ọ̀nà ọ̀bọ̀ sí ìjòrè rẹ̀ àṣàlà àkọsàlà láàkàlùkùrà ánì náà lè kó rẹ̀ rọ́dí maka rọ́bì ọlọ́họ̀ àmì ọ̀dọ́ yẹ bí ka ní anakayo ntomori ẹ̀kọ́ ni ẹ̀yọ́ ntomori èsì yẹ káyé ọsì bẹ yín sìkà ní ìràgbọ́ náà dọ́bẹ̀ dé ka ní ntomori wọn jẹ́nà kàní ìràgbọ́ anábọ́bẹ̀ dé ìràgbọ́ ní ntomori dọ́bẹ̀ dé ìràgbọ́ ní ntomori wọn jẹ́nà dẹ́wù bàkàrà náà àwọ̀bọ̀ká ọ̀hún tómori ala yakfika annaka awwal man tadkhul jannata min ummati e won e wa abubakar e wa awon ni papa na hun al janna ina bagare ma mena o si ni fika nya na bale ja won wa ina zure ma don to mori e wa won ni papa na hun abubakar onon to mori yo bi dan ni sa sa da ne ri ya ta ko nya ba kai man minkum al yawma asbaha sa'iman enan ne hajin be kina wa ya da dápà ká dé ìkàpà káwọn ìyá kí lọ rẹ ìkànnà wọn don tó mú ìdórí hussein mọ́mí kúmùlì yọ ọmọ ṣẹ́yà àjànà zatan ẹ̀nà mi ní wọn àjẹ́ anásà ṣukú náà gàyà dápà rẹ ìkàpà káwọn rẹ ìkànnà wọn mọ́mí kúmùlì yọ ọmọ tasọ́dà kàlà miskin ẹ̀nà mi ní no àjẹ́ anamisa dákà yọ lọ́sìyẹ kaba kana leta nohon man minkum liyoma aada maridan enani ne wa majin idini hoda ne wazi aka bakara da tanu won non to mari bare maka bakari ka jo ni sa na na go ina ko anyana ina ke bu na janna ore ya ba ya ba na bu bakara na wa so kanu o ka inni la amanu so yɛ dɔ fa kan jama aya na ɔyi na tɛ ɛyi na adi ne yɔ la hawla wa la quwwata wele bile eh. oh, oh, eh, na ɛbɛ nyam ibile na bɛ nya aka ibile na bɛ nya amɛ wa aka aka ye ɔ ma nisɔn jama ni ye kɔba akina jama dan kina jama wɔn ya dan awo baka nɔ ɔba sɛlɛ akɔsala dɔw b'o lori re n'a jɔ re ìjọba bá fɔ àná náà.

ọsọdọ náà nù ọgbọn ọtọ nìkan yìí ìjọ omori ọrẹ kàrẹ ẹyà ń bá nù ọrẹ mi wọn rẹ pé ah omori ọmọ anaba ẹyà ń bá ọnu lò tùmú bọdì lórí rẹ jọ ọ. anibiri mi n'ere ka ọsọ mi irisi mi ẹkọsọ náà nàárẹ ọsọ mi kọ n'ori ayé anibiri mi kàtí nkokoroko diwa yẹ ọrẹ mu kọrọtọ ya náà ọrẹ mu kọrọtọ ya omuli amaba oba haine aya mamaani ono omuli kakaye ulaika alladhina yad'una yabtaguna ila rabbihim alwasilata azani na tubo de ya heke wabo eni de ni ekwiyo egulu omuli hi de ya mukora heke alwasila an kama shabe alqurba wazulfa oyigulu omuli hi tumenya washoge dokana waljanna slatron tó mọ̀rí nìyí. da abdullahi bin mas'ud radiyallahu anhu da kani kaye ayo non mini chihete ino ni kwa kire imi po aljannuni ni ani ipenyin larbawa heke aljannun na ani ipenyin larbawa e ahekal jannunon e ahekal jannunenani ó ń tó mọ́rí mẹ́fà sí islam náà bẹ́ẹ̀ jẹ́ náà nínú rà bí islam ibi islam ẹ̀ náà dọ̀ bẹ́ẹ̀ yà á mẹ́tẹ̀rẹ̀ ẹ̀ náà ni ẹ̀nà náà hẹ̀kẹ̀ wá iná bà dẹ́nà ayé hẹ̀kẹ̀ wá dẹ́nà ayé hẹ̀kẹ̀ alìjẹ̀nà ẹ̀nà ayé hẹ̀kẹ̀ alìjẹ̀nà náà nínú náà hẹ̀kẹ̀ ni ẹ̀rọ àṣẹdẹ̀ yóò mọ̀rí abdullahi bin masoud rọ́jọ̀lá ọ̀nà dọ́kìnrin yẹn náà mọ̀rí tọ́sọ̀ yẹtẹ̀ kàwọn náà nínú ahẹ̀kẹ̀ ẹni nínú ìpè yìí nínú mọ̀rí kẹ ní èso yẹ ẹni mẹ́ma gúrò mọ̀rí kẹ̀lẹ̀ ade kɛbɛ wɔn na ahɛkɛwa no dedu bɔsɔ ni nika ɛnere pi malaika ne ne yɛn ka nyɛ ne ne ɛna labawa na ahɛkɛ malaika dedu bɔsɔ bɛ kini pi anabi oze anabi isa ɔrɔ anabi oze wia tɔnti kɛ alimami pabari ɔna sikɔnɔ sɔsɔn ho ɔnan kɛɛ ye a ɔka wuli ka ye anabi oze wia ta anabi isa ɛnɛ yinu mu ntɔ wɔli anabi oze wia ɔna koko yi ne. anabi isa omuri ono wa shon bahira kenne ya eh ne hono ni numo nto omuri amadi bere ni ka oya mi zu ve ni ono e, ya ara we ni ni me ni tafsir ni oya mi zu ve ni ka e azai ya tana he ka nabi isa poru tatin de ya ka nabi isa ugo ayo e, ni jesus eh to mo mutawa anga de ka nabi isa tugu

إذا نمرك الإمام الطبري أو بينا أما دون يسكن قوة أكي النبي زيرو أتنبي إيسا أنا إنو منتوبري جزونا نان إذا زفاجي تو أبكي الجنوين أنا دي إسلام أبو أتملايك نان أنا لنا هكي أم قرقر أسن ليه كيسون يسكن قوة أما إسان يقول أما إسان الله يقول عبد الله بن عباس أهيو النبي زيرو أتنبي إيسا تنري

inna azaba rabbika kana mahdura uyo muri ya wanda muhammad sallallahu alaihi wasallam isabur ko sura wena na obin eva do muri ya do muri ya jizane kai ri kai e jesu wara kana za ubedo ba ma ya no muri bedo yine wa e jesu wara kana za na heke muri na ba ba ya amin muri na ba sire yin amin muri anabo sire yeyi nini amin amin amin ami enu bemevel ira so ayo no nani am yaba kanei anki yi onimi kaka nabi isa hụrụ nguni ire ọnụ anka abdullah ibn abbas meka on mujahid abịsịsị ahụ na okuhuru nwa ohu tụrọsụ ka ya anụ anọ na ya kwụzị epụrụ nọọsụ ọnụ anụ zị atụ na e eke ị na-ajụ m ya ata abịsị etu na-ehi andịbi ọbụ n'ọnụ ya ya isa ya ha bi o muri on boto kai na qur'ani na ọ̀nà náà na ní àṣẹ ọhaa ihu ni ọnụ ní ọ̀ha ẹ̀ ọ̀nùkọ̀ọ̀bà ní ọ̀nà ẹ̀ na ọ̀dọ́tún náà dọ́tún ní nomi ní òwú ẹyí ọdọ ọ̀dọ̀ ní ebe ekiri a. ẹ̀dẹ́ ìkìlá ọ̀nà ní ìṣe ọmọdé ọ̀mọ ní káẹ̀kọ́ ọ̀nà ọ̀mọ ní abdullahi wa ọ̀rìhí omori ọ̀rìn lọ́rẹ̀ wọn tó omori an ká nábà muhammad sallallahu mẹ́bọ̀ ọ̀rìhí omori lọ́rẹ̀ wọn tó omori alẹ́nẹ́ ẹnẹ́ ẹ̀bá dọ́ ẹnẹ́ ẹ̀bá lọ́mọrí dàkà ní káyé malma sí ní mariama ilá rasulun kọ́dọ̀ khalaf min qabli hirrusul انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يوفكون أمري أكا يسا النبي إيسا أصا النبي إيسا المسيح نفذي مريم أبسو في كنا في كنتم أنتوا نوموري يومي أين يسا في أصا فرانيه قد خلت من قبله الرسل آه بدي نيوم تنانا كبار أهدون بابه النبي موسى أدوه بيامي anabi yakubu ọdọ bidan anabi isaac ọdọ bidan anabi ibrahim ọdọ bidan anabi lutu ọdọ bidan adana ni wọn tó kọdọkọdọt ni nkọdọ hirusu adira anyi ntọ n'ọdọ bidan dọ nipa bẹ wọ ọmọhu sidiqa domori kọnyan ọnyan na ma mariam ọni rẹ ize ezo gbóòrò ọdọ ọni rẹ ize ezo ọdọ kaana yakula ni taa ẹnna ẹ bàbá ma arẹ sa anabi isa arẹ sa.

انظر كيف نبين لهم الآيات نومري أكايون تومري كريم ما يمي هكذا يوا ثم انظر عنا يوفقون إلى ذي أني ممي هكذا زيزا تنتا بها ينوم عام نومري لكي قل أتابدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم إيه وانتم هو سكيه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

أن أعبد الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد أمري إني لكوكو أنا نبي يسابي هيكو نكوي كيام دومري أكاين إني كويري أنا نبي يسابي هيكو وإذ أنتم إيوان تومري كاي وكا أنهمري أنبا كويريا نبي عيسى وإذ قال الله يا عيسى يا عيسى ابن مريم أوي عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله إيوان أنا كاي أنا هنني كاي إذا إذا ودفع راو تيوا تنياو أنياو أنا ما، دفع راو نيفا أموري أو بيبري من أموري دفع راو نيفا سفر كاهتة أو بيبري من أموري قال سبحانه النبي يسبع كاين ونكا أين يدعوهم ما يكون لي أن أقول ما ليس لي بحق أمر تلون النبي إيسا كاي أنا كسي أمر أنا كسي أمر إن كنت قلت فقد علمت جبالي من أن إيسا كسي أمر أبوك النبي معصومون أمري ما نحاوه نجايري لا نبي نرأيك يا أمري وإيسا نفهم amaghị agba agba ma nyiri ọnụ na nye na amị tonti ka omori ọya ka ya na abụbọ sọ ya bụ ọhịa bụ ọdụmụ na omori mmiri ọnụ anya ya na sụkwa Sahi n'ọya sọ ha ikwe Oyi ya kisa dụm anụmị ka ya ka na ma na ya akwụghị sịa dụm ya wee kweli kẹsí kwéèrè ẹ̀ ẹ̀mí kẹsí kwéèrè kún ní fàìlẹ́ ní kwéèrè náà níbi yíṣọ́ ní fàdán ní pé kìí ẹ̀mà ni ìjọ òmùrí ọmọ ní hóṣẹ́ dọ̀ pẹ̀lú ibẹ̀ yíyọ dọ̀ sọ àbàgbó dọ̀ sọ síkìrì dọ̀ nyàáyí ẹ̀bà ọ̀pá ẹ̀bà sọ́dọ̀ kẹtọ́ wọn gbà dọ̀ záàdìdì láti ọ̀tọ́ mọ̀rí mi ẹ̀mì náà hàn náà ẹ̀họ́ sàmà ẹ̀rà àhọ́rùfà dáàká ìwọ́n mọ̀rí kọ̀ ìdíbé wọ́n mọ̀rí ma yà an àkúlà ma lè sọ lébà fọ́nà bá bọ̀rọ̀ fúnra mi ọ̀bọ̀rọ̀ fúnra mi kama kí sẹ́ náà kuntu ma bọ̀ bọ̀ kẹ́ ìwọ́n Ta wáyọ̀ mafi ma fi nafsi wàlà àlamu ma fi

isɔn kaiba ne israel ni heko omori yi ni omori ɔnɔ onobohi nɔya ni lori bohi nɔya ɔnɔ wɔ kuntu alayhim shahidan maa dum to fi ɛ e, ɔni bɛ numu bɛ tɔrɔ wɛrɛ sɔn ima ye yena ɛdi mi yena kaka ne nimi fala mata wa fayi ka ni kuntu an ta raki ba alayhim abe wɔn bori yi juba ala agba no wɛ lori asin hu na aka ne nimi ɛwɔ koko yi we ɛwɔ koko pe wa mi wɔn bori ɛwɔ koko yɛ wa wa anta ala kulli shay'in shahid e ọrịa mo ni ore be ni o mo ni de nu to sa be sa be sa de na lo tun to mo ni ni to sa be sa sa de wa ara kanesi an bo bo bene su eh, anyame ɔdɔn to ati dei ne ho ne yɛ oyibɔ oyibɔ n'ɔno oyibɔ silasi ntomo yi ni ɛnna mɛlɛ ta ne bi yisa rekati ne ɔdɔn ɔfi ego bɛɛ b'a na ma ba do yɛ ne de yɛ ata ego ne yɛ ojú omori yi bɛɛ bɛ ne kɔnɔ omori yi. slatun tó múrí ní di abaka ni ihura bẹ bá wọn wẹtẹ tọmọ àhìkú yẹ fẹ aná àhìkú ní ọjọ́ náà mẹ́rin tó ọ̀rún wọn ana ti ihe egwu ugbo dị atụ oli ugbo dị shi otu gị na-enwere kecha ọtụ jiwa aka na ihe abesen dụ na-etuka ya a náà wọ́n dún bẹ́yìnrì ní àbẹ́rẹ̀nẹ̀ yà bísẹ́nẹ̀ ọbí ẹ̀yà anábó ìbá ìlú ọ̀tà wọ́nláhùn mẹ́rin ìzẹ́nà ní ìjọba wọ́nláhùn tàláhùn ìzẹ́ ìzẹ́ mískàmà mẹ́rin ẹ̀ ẹ̀ kọ́ra mọ́ ọ̀fọ̀ kìíní dùn náà àmà wàláhì tàláhì èrè ìzẹ̀ ìzẹ̀ máa kàá àmà ọ̀sọ́ bú wọn wúre ni ọdún mímọ̀ àdáyé rẹ̀ yóò mórí dìímọ̀ báyìí rẹ̀ sùn kíkà òmórí ọ̀dọ́ mọ̀ wẹ̀. bẹ́ẹ̀ mọ́ kùlẹ̀ ẹ̀fọ́ ọmọ ìrìn ẹ̀mú òmórí kà ọdún sùn tó mórí yìí tó níbi báyìí rẹ̀ sùn kíkà níbi ẹni báyìí rẹ̀ sùn kíkà ọ̀sọ́ bú wọn wúre ọdún mọ̀ wọ́n mórí ọ̀dọ́ mọ̀ wẹ̀. mẹ́sì káyé yà ṣáyé yɛhyɛyɛ yi ne deɛ ɛsi rere ɔmɔ no deɛ ɛsɛ sentiment huro de yɛhye yɛ huro de yɛse no wakɔ ɔbaka no a wɔyɛhwɛ huro de ki ɛhɛ ti nati ba yɛ akare yɛ anaane ɛhɛ ti nati ba wɔadwo wɔ so kuso kono mɛ ame sɔ ne deɛ ɔde ka wɔyɛ su wɔyɛ koko no ba de ma bi te nyɛ ɛhɛ ti nati ba yɛ ɔne yɛ akare yɛ anaane ọ̀sùlọ́tún tó mọ̀ nínú yẹ́ kàkà sọ́rọ̀ sí lè ṣe yẹ́ kàkà sọ́rọ̀ sí lè wò ní omori àmá ajúwò omori àṣọ sọ́rọ̀ ẹni sẹ́ni rẹ̀ jẹ́ ọ̀sá pàríkà yẹ èdìrẹ́ ó tó omori yìí kà yẹ ìrìn ẹ̀mọ́ omori sì tó tó omori ìtọ́ ẹ̀nà ẹ̀rẹ́ dọ́ọ̀ka àbísẹ́ jẹ́ ọ̀sán ọ̀sá ọ̀sùlọ́tún tó omori nìyí ijuwa bakaniisho ayo nikapalehu anu lile bakaniisho ni maava kaani nduwe bato omuli okaye wayauma yashuruhum wama yabuduna min dunillah فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متتهم وآباهم حتى نسوا الذكرى وكانوا قوما بورا وقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه من أذى ومن, ومن يظلم منكم نذقه عذابا كبيرا أمري أنكري مليه ọ̀nà mọ̀ríhà níbi isa òsì ka an e e e ta kúlta ní nasi takiduni wọ́n mọ̀míyà ìláhàí ní dúnni láà ẹ̀wọ́ ọmọ náà káyọ̀ rẹ̀ máa ọ̀ka ẹ̀zá ò tẹ́wà tọ́nyá ò bẹ́ẹ̀ bára iṣẹ́ náà rọ̀ká kú túgbó ọ̀bẹ̀rẹ̀ mọ̀ mọ̀rí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà tá àgbọ̀ àgbúgbó ìsì oyíṣọ́ bà hẹ̀kẹ́ náà oyíjúbọ̀ bà hẹ̀kẹ́ oyíṣọ́ rẹ̀ bà hẹ̀kẹ́ náà kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allah o mori ke won to mori kai wa ka wa ka wesiri o mori mi duka we shone ni wesiri o mori mi fattabi'uni sa se non to mori mi yuhibbukum allah ko mori wesiri slat on to mori ni o mori o kai e, wa yawma yashuruhum wa ma ya'buduna min dunillah o mori ko da ko ono ne ba ko e kwete ono ne ba ko abana kwete yahashuruhum abamaheke abamahekesa enebo omuli abamatesosa ebo enebo omuli omuli kena atubo ina nkatan ebe matesosa ebo ina nkatan ebo omuli ama wali tusosa ebo ina nkata isono ogurewo doyara liroyevam eh anke ewo dọba gurewo wadu sofa nene bọ́yìí tó ka máa ń gbọmọgbọ máa ń mọ̀sán bí bí tù ẹ̀hẹ́ ọ̀dọ́ ní èyí èyí ọbẹ̀ káyà rẹ̀ ẹ̀dẹ́ máa ta ògo ọ̀dọ́ present ẹ̀dẹ́ ma ta ògo ní

ọdẹ kú ìkìyàmà ẹkú ìdánekù ọdún na ọmọrí bá kọ ẹnìyàn náà kàkà yìí ẹ ti sọsà ìbọdẹ ẹkẹ sọsà ìbẹrẹ mọ na ọmọrí wọn máa yá àbùdú nà mí dún ní lẹ ọrin sọmọ ẹnẹ ẹkẹ ẹdẹ tẹwọgbó ọbẹrẹ mọ na ọmọrí ọrin sọmọ ẹnẹ ní ẹkẹ ọbẹ màláìkà ọbẹ nàbì a níbi yìí sọ parahu sọnù nílẹ àwọn ọbẹ bí wòlíì ọbẹ jẹnu ọmọ àbẹrẹ.

ebe enye nwụsị ọnyụnọkụmi na-enwe ọyịza na nke ahụ ọnyụnọkụmi eresa na akara ahụ dịka e alimam kutubi ọkụ omori ibe ama na-ekọkara enyekwa ike ya ma ọnyụnọkụmi ụnọ nabere anaghịkọ omori ayọ ọkata kọkara e, inú siri ọma ma ayọ ọkata akara e. anke omori na ebe ama ụgbọ ụgbọ ka kọkara na-ekukubiri e. inú akara enyekwa ike ya ma daa ahụ daa akara ekwukubiri inú akara enyekwa ike ya ma أظن إن الله يرننا فمنا نوكتا كوكالي أأنتم أدللتم عبادي هؤلاء أنا أنا أنا أنا هكا أنا أنا أنا أنا كاوا كاوا كاوا أنا أنا نبوا يقولوا ذا نومريهم أم هم بل مفتدين أبي كانوا موتا إجودين يدبوا يوانين إيشا يوانين إذا أسيح كاوا أنا أنا láti ọ̀tọ́ mọ̀rí ọmọrí ọkà yìí tí màláìkà náà hẹ̀kẹ̀ ní ọmọ tàníbi anáhẹ̀kẹ́ iná ẹ̀họ́ náà tí wọ́n lé omori anáhẹ̀kẹ́ iná ẹ̀họ́ náà torí ọ̀nyọ́mọkùnrin náà nà ẹ̀fà kàkà kọ́ọ̀lù ṣọ̀bọ̀hánà ẹ̀fà kàkà yìí níbẹ̀ wọ omori yìí máka náà yẹn bàgé ìlànà anaptakira mi ń dún ní kamina olùyà ẹ wọ̀rọ̀ tó rẹ ní sámsámi kà ń yí náà ní nàzá ọ̀bìnrin omori yìí bẹ́ẹ̀ ní sọ́mọ kẹrẹ mẹ́rin ẹni sọ́mọ náà gùn mọ́ àbíkó ma ولكن متتهم وآباهم حتى نسوا الذكر وكانوا قوما بورا ewo mori enworo na enira shete du kenworo du kenworo shete wa te kwa me sada de ni nworo enworo no poro de yia e kai anyi ke na etama e wo mori onyara gini gini na kaye eko muri o nyara kenene ne wa kanu qawman bura be ka zuri gwe tani ne aga halaka e annabi ni mane baka wali yomari ni mane baka malaikun ni mane baka onyama ko ni mane baka ago ko nyama ko manu batala na he ko mori hi o mori mane kaka wa ma tusabbihu lahu samawati as-sab'u wal ard wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahu

ini sɔɔri nu ntomori ayi ntomori ɔmo ani sɔɔri dasa niri nu kana are de sɔɔri maa yi ni mo ntomori daa mi kasibi daa mo ni ni yomori asa abe ni bɔbɔ awɔ isɔɔri asa abe ni bɔbɔ awɔ de silati o tó wòlí mi o tó wòlí mi náà kò káyè ìjọ tó wòlí mi yíyí tó àkà dọ́ yẹ ti mẹ́ka dọ́ àkọ́rọ́ àyẹ ti mẹ́ka dọ́ba bíní rẹ̀ hajar al-aswar dọ́n tó wòlí káyè anyi ìrẹ̀ tánà sálámà ayọ̀ nà ni mẹ́yìn mẹ́ka bóòrọ̀ àná nọ́rọ̀ àyẹ ká ókè hajar al-aswar bẹ̀ àṣẹ ìkiri tó jẹ́ ojì ẹ̀nà náà mo náà mo kọ́ hajj yà wà ayẹ nìkí ní ìrẹ̀ tó jẹ́ ọ̀nà wẹ̀yìn mi kà wà fọ àhọ́rẹ́ ni dáhìn kà kì í sẹ́nu kúrò don to wuri kiri tuju jono on me tete maka o oh, salam ayon do ma salam alaykum yo non to mori do ka yon to ka salam alayka ya rasul allah o yo mori o tu e won to mori o mori kan yi sai ma ma yin yo no mori walakin la tafqahuna tasbihahu o mori kai e e una na bɛ ama hɛtɛ ɛnna ɛwɔ no sɛ ɔmo so wɔn sa hɔ ɔmo rɛtɛ ọ rɛ ɔmo kare ogure nu ogure yi ɔmo tɔ ɔmo wɔ ọ ɔmo ni kò bi tó kú ìkè ama ɔmo ahɔ inú yọ náà tó sẹ́ àti màláìkẹ̀ ní àtà níbi ní àtàláìdá ní anáhẹ̀kẹ̀ dábàrà orí ilé ọ̀nà náà ọ̀bìkẹ̀ káàkàyè wọ̀lákin mọ̀tàtàhùn wọ àbá ahùn hátà náà fún díkra wà káàlù kọ́mọ̀n bòrò ìwọ́n mọ̀rí uche mọ́ra òye wọn a níbi ní mẹ́rẹ́ dẹ́rẹ́ dẹ́ ní dẹ́rẹ́ uche wọn ɛda isiwa ɛsɛ sɛ ba kɔtɔ yi wa ɛsɛ nebi ne ba sɛ kɔtɔ yi wa ka ɛkɔ mori ɔni yara gyinigyini ni o wɔkano kɔman dee ka ye azɛ ni gbɛ tɛɛli azɛ bibu azɛ halaka omori ɔha ɛhɔ ɔna ne ne ɛma ne se kaa masaba tuntun mori mori yi dɔw bɛ vi kawa ɛna ne hɛ kisɛ sɛ ɔbɛrɛ mo mori yi ne hɔ nɔna dɔw

ọ̀bànáhẹ́ kà níbi o ọ̀bànáhẹ́ kì màláìkò o ọ̀bànáhẹ́ kì ṣéèkò o ọ̀bànáhẹ́ kì wòlí o lóòmórí bí i káwàdà àwọ́dà káyàwákà yìí fakọ̀d kàdàbókùn bí màtàkùn ọkùn mẹ́kà níbi yìí sábà àdẹ́wọ̀n na ẹ̀tọ́ dìfẹ́ndẹ́wọ̀n àbá àbábà na na

ọmọ bọ náà mo ní ìbàṣẹ ká fọkàn kàdàbọ kọm bí mà tà ẹ bá kún mi ní ìrè tẹ inú sọnù kàn mà yín ní hẹhẹ ní inú sọnù bá wa kẹ ẹ dìyẹ wọn ní kẹmẹ ọ bí wọn má yà ń bàjẹ́ ìlànà àná tàkìlẹ̀ mi ń dún níkà bí náà lè yà. ìsìlọ́tì tó mo rí nìyí. dọ̀ mo rí mà ká ìwà ká yìí fama tẹ́sítẹ́tì wọn sọ̀rọ̀fàn wọlá mà sọ̀rọ̀ dọ̀ mo wɛrɛ tɔ bɔ kɛmɛ k'o de ye ŋɔn ne n'an nɔ wala a ma fura wɛrɛ ma bɔ n bɔ ne n'an nɔ a bɛ ne kɔ b'a bɔ ne wa su fɔ a y'a wɔn a ma b'a bɔ wɔn ɛnɛ ɛnɛ mi baara a y'o nɔ ne ɛnɛ ka kɛ ni ma yɛrɛ yan bɛɛ ka ka dɔn a la kɛ o de ye wa kuntum kɔman wa kaanu kɔman bɔra ani yɛrɛ to yi ana se n'o ka ye èyí ɔmọ wọn bọ̀ ọ̀dọ̀ fún kúrẹ́fà ni. dɔwɔri dɔwɔ yɛrɛ sɔn ka wɔman yɛdile minkum ɔmɔri kɔ ɔna ami shiriku yɛdile mɛbɔ ɔna ami shiriku dɔwɔ ka yɔrɔ ehu dɔwɔri ka di ina shirika na dɔlɔ mana abi shiriku ayi ehu na ara wa mu wɔman yɛdile minkum ɔmɔri kɔ ina wa ɔne ne no zikiri wa azaban kabira kabira o yara uyo no no uyo no muri ona heko tetera ora wera hali dogo ye na kaka ye agabe nguri hi we nye kwikiyama inu e no no sha iru kama na nyo hese muri ha ho ne to muri ni ana muri ne kana do muri da kanika ye wa yawma yunadihim فيقول أين شركائي الذين كنتم تزعمون أمري كنت أكون إذا هو أنا ما هيك سوسا بلما أمري ده سوسا بوي سوسا أنا نندنا من أمري أنا بكت أمري وبدا تزعمون أنا أمري ما هذا نين في كيامة أين شركائي الذين كنتم تزعمون أذن روك أهين ناري أمري كن رواه مقام أذن شايف الشهر أمري إيه onuru ọkọ bá adó ìbá wọn ni ibẹ̀ yìí omori ma nípa hùwà sí ẹ̀nà náà sọ́sà ilẹ̀ ẹ̀họ́nà náà yìí ربنا هؤلاء الذين أغوينا أغويناهم كما غوينا تبرنا إليك ما كانوا إيانا يعبدون أمر يوكاين kọ́lọ̀ lẹ́dínà haka lẹ́yìn olùkọ́wù ẹni bẹ́ẹ̀ ká òyò ìrì ọba àbẹ̀rẹ̀ rẹ̀ fúláwà rẹ̀ so ẹni bá ká ní ọ̀nà hẹ́rẹ́ náà ẹnẹ́dì ẹni bá ọdọ́gẹ̀ dé ní síríkù ẹnana kọ́lọ̀ náà bó ní síríkù ẹ̀yẹ ẹnana bọ́gà ẹni sọ́sọ́ ẹ̀yẹ kẹ́ obìnrin mọ́ mọ́rí ẹnana bọ́gà ẹ bá ká ìhọ̀nà kàrọ̀ bàná ẹ̀wọ́ mọ́rí háwù lẹ́yìn lẹ́dínà àkọ̀wẹ́ agụwaina ahụ ka ma agọwaina eyi mere ya igbu abụọ ibi shodo n'ọrụ wadenirigbu imemegbu isi ịwa isi dị isi ịwa dedọ ya gawa ọkọkọta ihi wa dị na ndị toro isi ya kazi nnọọ agụwaina eh alladina haula alladina agụwaina agụwaina hum kama agụwaina

ina abiri ana ba ne anye na abodo bi dina ena na aba ba bi di bi sirku ne de ya ka yo ni kai emi emi ni ne ne ne ana fa fa bi sirku ha agwaina o na ba waina ise bi ese wa de do we ya na wa katkata ni ese ka wa ba do ne de ne do tabarrama omori de ka omori omori ya ka wa ho ne

من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا وقال الذين اتبعوا لو أن لنا كرة لو أن لنا كرة فنتبرأ منه كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليه وما هم بخارجين من النار أمري أكو من الناس أني نظر من يتخذ من دون الله أندادا أنا توكوزا دا هكا دا سيشوهي يومي دا سجومري يومي yuhibbunahum ka hubbillah de sire isono ankiri mo isana wakati o mori de sho isono والذين آمنوا أشد حبا لله أمري كنا نبا دوتري ويشنا نيو مري بني أنا راكان دو مري دا كان كاي ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب ولو يرى الذين ظلموا ewon to mori ayi rure tite atere re na me me ba ya ne pe kiyama ili yo na ne kakaye alladina zalamu

أشيء كما مكتب على ساعة وأن الله شديد العذاب ده لا يأيضا نوكي ويونو مريس يريد أودا كتمو إذ تبرع الذين تبعوا من الذين اتبعوا إني إني يونو أمري أكذا ما ساسا إن أنا بغا أنا ساسا دم شيرك من هنون أمري أكذا نكر وكرم هون نريانو إذ لما كاين نريانو ili de maba kaka da na chene ade ni gbele e ma kaka yi gbele jo ne kana de mi bara ili tabara alladina tubu min alladina tabaru de mi bara aya bana fa sawa de karwa kana ho ne mi karu sawa ku kwen ihi oni ne ne bi to hi no ata ya nyu kato ne nyeto amra so maslatu to mo ni ni wa taqatta'at wara'u al'adha omori kede ni kure yoya irija na momori ha ba ho na ni wa taqatta asbai wa taqatta bihim lasba ise ko wa ge ine hano na this is she ngo there ase me sonyo nyara there ase mo ka there ase me shiriku omori okido ji ojise na kana di nyen wenda na ine hano na sentiment na ya na ine hano eyi de de omori ka do tante eyi de de de ko nyi ka kai je mesi mesi hera ta bi de ai ne de there wọ ikpe ibi kagubi ida ọ̀nà gbẹ́tẹ́ bí ìṣọ́nà náà there wọ kúchí rẹ̀ dẹ̀ àgọ́ omori okotokwi kìí ama dọ́ọ̀nà ọdọ̀ tàgẹ̀tẹ̀ wọ́kọ́lọ̀ lẹ́dí na tẹ́bà o omori kẹwé ẹni rẹ̀ máa ní ọ̀nà bẹ́ẹ̀ ni bá kàkà yìí lọ́wọ́ anàlọ́ na kábàrà tán fọ́nà tàbàrà àmínú kàmá tàbàrà omi nà ayé abúbá rẹ̀ máa bẹ́ẹ̀ hẹ̀ ayé omori ọ̀bá yẹ bẹ́ẹ̀ hẹ̀ فما تبرأ, فما تبرأ منهم كما تبرأ منا ده يركر وكرا هون رأينا شو ده سودان أن كان من كر وكرا هون رأينا دم برا أمري وكذلك يريهم الله أعمالهم حسرات عليهم أمري كبار ما بعث زواكا إيه، أبيس كنا نيله إيه أبيوان وما هم بخارجين من النار أمري كنا يجينا هون لجهنم

dami hutuba hutuba no ba me omori nyamba wala ka kile qur'an omori okaye wa qala shaytanu wa qala shaytanu lamma qudiya al-amru inna allaha wa'adakum wa'da al-haqqi wa wa'adtukum fa ghalabtukum fama kana li alay wa ma kana li alaykum min sultanin illa an da'awtukum fastajabtum li فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخية إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم بس كان عشان ذاك أدني إني أبويا أنا إن إني نموا كمشركني أنا كريان أمري وكاي نكوي كيامنا وقال الشيطان ده شيطان ده لما قضي الامر اذا شك علينا اذن لا دري هنا لا اذن الجنه دري هنا الجنه امر يا هاي هون راكو هنا الجنه ابا كذا ربنا اعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين أنا شكرا إنا دزنا له هنا دزنا الجنة هنا الجنة

لا إله إلا الله وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي دا شيء كان كاي دي لا ني هنا كاي أي كاتا دي ني تراون لا سوا ما أن الله نو كاتا مي أبو كاتا مو كاي ما هو ني ني بتمو هين أوكا ويا تمو هين يا نسمي أنا زما فلا تلوموني ولوموا أنفسكم أبو أنا سوتمو هو ني واتمو هو ما أنا دي مصرخكم ما أبدا من تو وما أنتم بمصرخية أو ما أبدا من تو ما أبدا من تو إنه يبيه نال إني إنه يبيه نال ما أبدا من تو وما أنتم بمصرخية أو ما أبدا من تو هم يدم رأينا يا هاي أهاي هون يعني إني كفرت بما أشرتموني من قبل ده شيء ba كأي yi ọmọ mukawiri عيشا من عيشا tebe romori ọlọsọ ni tebe romori iri

ɛnu mɛ mehu dɛdɛ mi siri ku dɛsɛ dɔ bi wɔ mɔri yɛrɛ ìjọ ɔmɔ ni one hundred twenty something thousand in there twenty twenty eight wa ɔga two hundred thirty eight in ajina wɛta ɛɛri do two hundred twenty eight in there. Don't be 250,000 plus. I'll be 266,000. Òmúdí àwọn ọ̀ṣọ́ ọ̀rọ̀ tàbí. Àmọ́ wọ́n ẹ̀kẹ́ èyí ni ó tù yí ní sí ìrìnà ìmẹ̀. Ìkà tù yọ ọ̀dá. yàrá tu wo yọ yóò rí tuka rẹ kọ dẹ rafa omuli wa sẹyìn mi tẹtẹ iná iná wọn nọ ndí abajina wọn nínú allah amadu na haka haka wàllu kuna tibaha wàhálì na baatila baatila wàllu kuna tinaba allah man arada bil islam wal muslimin su'an wasallam alayhi sifatu kan kajabbara samawati wal ard ya man lahu kullu al izza wa ya man lahu kullu al jabarut وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيل من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واشرب خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجي إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهم ولا تعذبنا فأنت لنا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وان الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما ملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.